kìí ṣe fún wa olúwa kìí ṣe fún wa bí kò ṣe orúkọ rẹ láfògo fún kìí ṣe fún wa. られ yọ fún wọn jáde àwọn tí í ṣe wọn dàbí wọn. àti gbogbo ẹni gbẹ́kẹ̀lé wọn. ṣùgbọ́n àwa 那一。